محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول الله عز وجل في الآية الخامسة والخمسين من سورة الحج وفي الآيات التي بعدها أعوذ بالله من الشيطان الرجيم ولا يزال الذين كفروا في مرية منه حتى تأتيهم الساعة بغتة أو يأتيهم عذاب عذاب يوم عقيم الملك يومئذ لله يحكم بينهم فالذين آمنوا وعملوا الصالحات في جنات النعيم والذين كفروا وكذبوا بآياتنا فأولئك لهم عذاب مهين الله عز وجل أسوى القرآن على أكمل كلام قال النبي محمد صلى الله عليه وآله وسلم القرآن إليه تسكي على يبوبون كام أم بنين القرآن eléyìí tí ò ṣeé kọjá pé ọ̀rọ̀ èèyàn kan ni nínú àwọn èèyàn tàbí èrò orí rẹ̀ alukur'an eléyìí tó ṣe pé ó gbogbo ti ṣe lè ronú ó kọjá gbogbo ti ṣe lè màràn ìgbà tí olúwa sọ alukur'an yìí kalẹ̀ fún anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam annabiyul ummi anabi tí ó máa kọ anabi tí ó máa kà ńlá wa sọ tírà yìí kalẹ̀ fún nǹkan tí ó jọ lójú gbogbo ẹni tó bá gbọ́ òun náà ní kọjá wípé alukóra ánìyí ò wípé allahu azza wa jal ń ló fi ránṣẹ́ sanabi sallallahu alayhi wa sallam lóòótọ́ ọkọ̀ jáde alẹ́ pè lọ́rọ̀ èèyàn nítorí súnmọ́ ní kọjọ́rọ̀ allah amọ́nàwó lọ́gbà tó fi dọ́dọ̀ anabi muhammad sallallahu alayhi wa sallam torí pé àwọn òró sí a yóò wá nìkan lọ́wọ́ àlùyìn wọ́n nìkan lọ sẹ́kù láyé ni tó jẹ́ pé ọ̀dọ̀ rẹ ni ọ̀ wá kagùn sí síbẹ̀yìn náà ti mà èyí tó bí ìlara lọ́dọ̀ òní lára sẹ́ni tí ń ṣe lára sí òun náà ni kó ti ro ẹni tí ń ṣe lára sí ó ti rò ó pin pé rere ò lè jẹ́ tiẹ̀ dáadáa kò lè jẹ́ tiẹ̀ àgbéga tàbí ìlọsíwájú kò lè jẹ́ tiẹ̀ ọ̀rẹ́ wọn lọ́wọ́ àgbà tó fi wá wá sọ́dọ̀ rẹ̀ ìdí nìyí tó fi jẹ́ pé àwọn onílara láyé ìbànújẹ́ pé báwo ló ti ṣe jẹ́ ọ̀nà wo lọ́gbà tó fi dọ́dọ̀ rẹ tó fi jẹ́ pé wọ́n ló rí àwọn ò rí nǹkan tó ń sọ kò bá tiẹ̀ jẹ́ pé bẹ́ẹ̀ náà ló rí kò bá jẹ́ pé òdodo ni ọ̀wọ́ páwọn ọ̀ma báwo ló ti ṣe kángun sí ọlọ́dọ̀ kò ní jẹ́ kí wọ́n fẹ́ gbàgbọ́. tábàtún wá wo al àwọn nǹkan tó kó sínú àwọn nǹkan tó ga púpọ̀ ni wọ́n fún wa níròyìn nípa àwọn tó ti lọ wọ́n sọ fún wa nípa nǹkan tí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ó tún sọ fún wa nípa tí ó ṣẹlẹ̀ títí ọjọ́ gbẹndàlùkìyàm anabi sallallahu alayhi wa sallam tá a sì fún lálùkùránì kọmákọ kọmáka tá pé ìtàn àwọn ẹni tó síwájú lọ́kà lòun náà ń dọ́gbọ́n sọ ló kọ pé Allahu ló fi ránṣẹ́ sùn tábà tiẹ̀ sọ pé ọgbọ́n òye àti làákàyè tàwọn ẹni tó síwájú iná ní lò tóun náà fi sọ pé Allahu sọ nǹkan kan kalẹ̀ fún àwọn nǹkan tó kó sínú ọjà àwọn nǹkan tó bọ àyà ọjà àwọn nǹkan tó ṣe pọ̀ kọjá làákàyè yẹn èèyàn lágbára láti tàtàrà làákàyè rẹ̀ kọ́ wa máa sọ̀rọ̀ nǹkan tó wà nínú Al-Qur'an Al-Qur'an bó ti ṣe wá lédè lárúbáwá yìí táwọn lárúbáwá sì jẹ́ pé wọ́n gbọ́ èdè débi téèyàn gbédèdé wọ́n mọ̀ ká sọ̀rọ̀ ká yọkọ̀ mọ́ òkun rẹ̀ kò sẹ́ni kankan tó lè sọ̀rọ̀ alukur'ani lọ́rọ̀ olú ẹlẹ́dàá ó ti ṣe ìpèníjà fáwọn kèfèrí wípé tẹ́ǹbà ń ṣe iyèméjì nípa alukur'an wípé ọ̀rọ̀ Allahu ẹ̀yin náà múrú ẹ̀ wá wọn àríró ẹ̀ mú wa olúwa ni fẹ́ẹ̀tù bí àṣírí sówárín muftarayat ẹ̀yin náà mú súra mẹ́wàá wá sẹ́yìn náà dáadáa pààrọ̀ rẹ̀ tí ó ju alukur'an wọn àrímú wa. Allah tún ṣe ìpèníjà fún wa wípé fẹ́ẹ̀tù bí suratin min mithlihi ẹ̀ mú súra wá tí ó jọ wọn àrímú wa olúwa wa ni kúlẹ̀ ẹni jìtẹ́mà àti ẹ̀ǹsì wàlìjìn àlẹ́ ẹ̀yẹ tó bìmítìlẹ̀ hàdà kúrọ̀án láàyè tó nà bìmítìlẹ̀ wàlẹ́wò kánà bàcdó homlé bàcdó ndọ́hìírọ̀ sọ fún wa tó bá jẹ́ pé àwọn èèyàn àti àwọn àlùjánu tí gbogbo wọn bá jọ péjọ lórí ipá wọn fẹ́ múra alukur'ani wa àwọn náà fẹ́ sọ̀rọ̀ ẹ̀ lọ́rọ̀ láàyè tó wò náà fi mẹtìlẹ wọn ní rírù rẹ mú wa tonti pẹ́rù nǹkan kìí sùn laysa al-mushabbahu kal-mushabbahi bihi nígbà tó bá sọ pé zayidun ka amur zayidu ó dà gẹ́gẹ́ bí amur gbogbo yẹn náà lọ́mọ ike laysa zayidun amura. إنما هو مثل زيد كيس عمرو إنسى إن زيد قد أكد في عمرو آل آه، في عمرو كافي زيد نتريك يتوى لاني فالله عز وجل يأمر هؤلاء الكفار أن يأتوا بمثل القرآن لقد تحتم أنهم عاجزون عن الاتيان بالقرآن وإنما أمروا بالاتيان بمثله ولن يجدوا إلى ذلك سبيلا رغم رغم ما تقرر من أن المشبه لا يكون كالمشبه به الله عز وجل يقول لهم كيسون torí pé a ti mà dájú sáká pé wọn ò lè ríru rẹ̀ mú wa irú rẹ̀ nǹkan tí ò lè jọ̀hún wọn ò tún lè rí mú wa kí ló ṣẹ́kù nítorí ṣẹ́kù ní kémi pẹ̀lú rẹ̀ àti òun kí gbogbo ọjọ́ gbà yí pé innahu la Qur'anun karim innahu la Qur'anun karim al-Qur'an alákùnrin ni fa huwa kalamullah ni torí gbogbo apáta wọ́n ṣe ìpèníjà fún wa ká múru rẹ̀ wá ká sọ̀rọ̀ ẹ̀ lọ́rọ̀ àwakẹ̀ àtúbẹ̀ àlè ríru rẹ̀ mú wa. tó bá wo àwọn kẹtẹ alukurani sọ wọ́n mọ̀ ike hey alukurani kọjá bẹ́ẹ̀ alukurani yọ kọjá bẹ́ẹ̀ ìsọwọ́sọ̀rọ̀ àwọn nǹkan tọrọ kó sínú kò sẹ́ni tó lè sọ̀rọ̀ rẹ̀. kò sẹ́ni tó lè múrù rẹ̀ wá eléyìí ní alukur'an yìí ni marajal bahrayni yaltaqiyan baynahuma barzakhun la yabghiyan odò méjì àwọn òkun àwọn òkun méjì ìsàn wọn wọn a máa sàn sẹ̀gbẹ́kẹ̀gbẹ́ ara wọn. wọn a máa sàn kọlura wọn baynahuma barzakhun la yabghiyan ṣùgbọ́n àlà ń bẹ láàrin wa Ala yóò máa di eléyìí lọ́wọ́ yóò tún máa di tọ̀hún lọ́wọ́ kò ní fún wọn láàyè láti lè san wọnú ara wọn. níbo la nabi Muhammad sallallahu alaihi ló ti fẹ́ mi léyìí. ànábì tí ń gbé sahara ànábì tí ò rí akérèmabú odò rí eléyìí tá ń pè ní river ọmọ wa sọrọ fún wa nípa síì òkun kékeré níbo ń kìí ṣe nípa àpáta kìí ṣe nípa ràkúnmí kìí ṣe nípa ìpẹ́ eléyìí tí máa bẹ nínú sahara. kìí sì ṣe pọ́rọ̀ nípa ká sọ̀rọ̀ kò mú òkun rẹ irú ìtàwọn lárúbáwá tí wọn bá sábà ọ̀rọ̀ òkun lọ́nlọ́n wọ́n ti wá fún wa ní ìròyìn pé òkun yìí ìsàn wọn wọn a máa sàn kẹ̀gbẹ́kẹ̀gbẹ́ ara wọn wọn a máa sàn kọlura wọn ṣùgbọ́n wọn kìí wọnú ara wọn nítorí pé ala ó ń bẹ láàrin wọn. eléyìí tí ò ní gba òkun yìí láàyè láti sàn wọnú òkun yìí tí ò tún ní gbòkun yìí láàyè láti sàn wọnú eléyìí. Allahu azza wa jal ó fi tòkun ṣàpèjúwe kò túmọ̀ sí pé òkun nìkan ló máa ń sàn kọlura wọn àwọn nǹkan tí máa ń sàn kọlura wọn wọ́n pọ̀ láyé òkun ńlá eléyìí tá à ń pè ní ocean òun náà máa sàn á máa sàn kọlu òkun kékeré ètò à ń pè ní sí bẹ́ẹ̀ ni akéré máa bú odò a máa sàn kọ́kọ́lu òkun kékeré gẹ́gẹ́ bí river Mississippi tó ṣe pé ó ń kọlu ọ̀kan nínú àwọn òkun ńlá Pacific Ocean river Mississippi àti Pacific Ocean wọ́n ń sàn wọ́n ń fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ Allahu Akbar. Allahu akbar àwọn òkun òkun àti odò yóò sì ní sàn wọnú ara wọn olúwa ti ṣe àlàfo sáàrin wọn àlàfo tó ṣe sáàrin wọn gàgá ó kójọ látara omi tó wà ń bí àti omi tó wà ń bí àwọn wá jẹ́ adínilọ́nà fómi eléyìí láti wọnú eléyìí fómi eléyìí láti wọnú tán ta ló ṣe bẹ́ẹ̀ Allahu Rabbul Alamin àwọn nkẹtẹ alukuraani kò sínú ọkọjá làkàyè ọkọjá àwọn làákà ìrondórondó tó ló wá gbé sí wa lórí àfi kémi pẹ̀lú rẹ̀ ká gbà kíkẹ́ eléyìí ọ̀rọ̀ ta ni Allah Allahu azza wa jal ó sì àwọn òfin nínú al-Qur'an eléyìí tó ṣe pé kò sí yiri wò eléyìí tó ṣe pé kò sí yàwò kò sí àyè fẹ́nikẹ́ni láti pọ̀ fẹ́ ṣàtúnṣe lórí ẹ̀ òfin Allah ni ọlọ́pàá wa láṣẹ wípé ẹnikẹ́ni tó bá fi lè jalè gígé ni ká gé lọ́wọ́ nǹkan tí ó sì jí tá a fi gé lọ́wọ́ òun náà ni rúbà dinar ìlàrin dinar tí wọn bá ti jí rúbà dinar ó ti lẹ́tọ̀ọ́ sí kí wọ́n gé ní ọwọ́ bí kápẹ́yìn ajé eighty thousand naira wọ́n gé lọ́wọ́ sẹ́wọ̀n kí lóò ka ẹ̀ tiwa àwọn béèrè tó bá yẹ kí wọ́n ṣèṣì gé ọwọ́ tẹ́nìkan bá ṣèṣì gé ọ lọ́wọ́ tó yẹ pé àṣìṣe ló fi gé ọ lọ́wọ́ pọ̀ máàmà gé ọ lọ́wọ́ èló lowó àsandí tí wọ́n san fún ọwọ́ àní wọ́n san. خمسمية دينار ọgọ́rùn márùn دينار làákàyè tí kò ní sọ fún ọ pé tó bá ti jẹ́ pé ọgọ́rùn márùn dinar ni wọ́n bá fi máa san àsandí fún ọwọ́ tá a ṣèṣì gé sọ wá yẹ ká gé ọwọ́ wọ̀nyún nígbà táwọn ọwọ́ yẹn bá jí nǹkan kan tó kéré sí ọgọ́rùn-ún márùn-ún dínà bí làákàyè ó ti ṣe sọ fún ọ̀nà abẹ́gẹ́tì ike ìgbà tó bá tó di five hundred dinar ńlọ yẹ kó gé ọwọ́ rẹ̀ torí tí wọ́n bá gé ọwọ́ rẹ̀ pẹ̀lú àṣìṣe owó tí wọ́n san fún ọwọ́ tí wọ́n géun òun náà ní five hundred dinar. ṣebí iye tí wọ́n á máa san láti di ọwọ́ tí wọ́n gé iná lọ yẹ wo jí kó tó di pé wọ́n gé ọwọ́ rárá nítòfin ṣẹ̀rí wọn náà tó bá ti dé rúbà dinar àbójútó tó ṣe déédéé rẹ̀ nínú dàráhìm ó di dírhàmù mẹ́wàá ó ti lẹ́tọ̀ọ́ sí kí wọ́n gé ọwọ́ rẹ̀ torí rẹ̀ nígbà tẹ́nìkan tó wò ó ah, يد بخمسمائين عسجد وديت ما بالها قطعت في ربع دينار ọwọ́ tó ti ké tí wọ́n bá gé látàrí àṣìṣe díyà rẹ̀ òun náà ní five hundred dinar kí ló dé tẹ̀sí torí pọ́jálì ó jí rúbìrì dinar ìlàrin dinar tẹ́wọ̀n á ti torí rẹ̀ gé ọwọ́ sófin ti ṣe déédé gbọ́pọlọ tiẹ̀ ti ṣe sọ ó ní kò ṣe déédé ńṣe ló yẹ kẹ́ ẹ ṣe sùúrù títí tí ó fi jí ọgọ́rùn-ún márùn-ún náà eléyìí ni wọ́n máa fi san àkàndé fún ọwọ́ tá a bá ṣèṣì gé ìgbà náà lọ yẹ kẹ́ ẹ tó gé ọwọ́ rẹ̀ pọ́jà àwọn olùmọ̀ nípa ṣẹ̀ríà àwọn wọn lóhùn. wọ́n ní hifdol amanati aghlaha hifdol amanati aghlaha wa arkhasaha tamsul khiyanati fafham hikmatal bari wọ́n nígbà tí ọwọ́ ti ń sọ àmàna tí ọjà lè wọ́n wá gé ọjà ọwọ́ tó wọ́n ọwọ́ kì í sọ ọwọ́ ọ̀daràn ọwọ́ rẹ̀ kọjá ọjọ́ ọwọ́ tó wọ́n ìgbà tá a ṣe sì gé tí ọ̀daràn èló la fi san ọgọ́rùn-ún márùn-ún dìínàr àmọ́ kí lọ́sọ̀ọ́ di pọ́ǹtọ́ kí lọ́sọ̀ọ́ dọ̀pọ̀ ìjàmbá ni nígbà tó ti jọwọ́ ti ń jalè ó di ọwọ́ tó dínwó bàjẹ́ nínú làákàyè nínú làákàyè kọ̀yẹ́ kan pa ju èèyàn kan lọ nítorí pé wọ́n pààyàn kan nínú làákàyìn ẹ̀mí mélòó lẹni tí wọ́n pa ní ẹ̀mí ẹyọ kan sọ́wọ́ yẹ káti torí ẹ̀mí ẹyọ kan kágbẹ̀mí méjì sọ yẹ káti torí ẹ̀mí ẹyọ kan kágbẹ̀mí mẹ́ta mẹ́rin tàbí jù bẹ́ẹ̀ lọ òfin ṣẹ̀ríyà ó ní tó bá jẹ́ pé ènìyàn púpọ̀ ni wọ́n ti jọ lẹ̀ dí àpò pọ̀ láti gbẹ̀mí èèyàn kan gbogbo wọn lọ́jọ́ kópa ń bẹ̀ ìjẹ́jẹ́ mọ̀ pé gbogbo wọn lá pa nítorí èèyàn kan bẹ́ẹ̀ lófin ṣẹ̀rí àsọ gbogbo tí Al-Kùránì kó sínú jàmá kò sí tàbí ṣùgbọ́n kò sí tàbí ṣùgbọ́n àwọn nǹkan tó ṣe é pé làákàyè kò lè gbé kò lè múrú ẹ̀ wá ni. ولا تنكحوا ما نكح آباؤكم ما نكح آباؤكم من النساء إلا ما قد سلف إنه كان فاحشة ومقتا وساء سبيلا الله قل ويا بابا ìyàwó tí bàbá rẹ̀ fẹ́ bàbá rẹ̀ kọba àmọ́ ti gbé wọlé àmọ́ bàbá rẹ̀ ó ti ṣe igi lórí ẹ̀ lẹ́yìn tí bàbá rẹ̀ tó so igi lórí ẹ̀ ni bàbá kú kí tó wọlé bàbá ò kú ṣùgbọ́n bàbá ti so igi lórí ẹ̀ ó kú fẹ̀rẹ̀ kí ìyàwó wọlé. ni bàbá fi iṣẹ́ mọ̀kọ́ọ́lẹ̀ ló fi ránṣẹ́ síyàwó ń torí gbogbo nakaha nakaha nakaha fil Qur'an fa huwa bi ma'na al-'aqd ìtumọ̀ rẹ̀ ní sísọ yìí àyàfi níbi kan níbi tó lọ́wọ́ ti sọ pé fala tahillu lahu min hàtà hatta tankiha zawjan ghayrahu fa in ha. فلا تحل له من بعده حتى تنكح زوجا غيره ọkùnrin tó fẹ́ ìyàwó ó ti kọ́ ọ́lẹ̀ kíkọ̀ kínní ó tún kọ́ ní kíkọ̀ kejì olúwa ní tìmú pẹ̀lú dáadáa àbí kọ́ kọ́ ọ́lẹ̀ pẹ̀lú dáadáa amúnáyìn kíkọ̀ ọ́lẹ̀ eléyìí ààyè ò sí má láti dá obìnrin yìí padà ọwọ́ tún ṣe bẹ́ẹ̀ gẹ̀rẹ́gẹ̀rẹ́ ó tún kọ́ lẹ́lẹ́kẹta olùwànífà ìntàlákọ̀ọ́há tó ọba tún lọ kọ́ lẹ́lẹ́kẹta fàlàtà ìlúlẹ̀hù mẹ́mbàdù obìnrin yóò ní jẹ́ ẹ̀tọ́ fún ọmọ lẹ́yìn rẹ̀ hàtà tẹ̀ǹkì àzọ̀wòjẹ́ nọ̀ọ́yìrọ̀ ó dìgbà tí obìnrin yẹn bá lọ́kọ míì. tó bá lọ́kọ míì tó ló àwọn olùmọ̀ nípa tafsir wọ́n ní tẹ́ǹkì ha bìmọ̀ọ́nà lọ́wọ́ títí tọkọ mi ò fi fẹ́ tí ó fi bá lò kì í ṣe sísọ ìgì lásán ẹni ò sọ obìnrin yẹn di ẹ̀tọ́ fọkọ rẹ̀ alákọ̀ọ́kọ́ ó dìgbà tí ọkọ mi tó bá lò tó sì bá lò kò gbọdọ̀ sínú kí àsọyípọ̀ wà láàrin ọkọ tuntun àtọkọ àkọ́kọ́ gbígbé bá ń fẹ́ bá ń bá lò kọ́ ọkọ́ kó lè tún dẹ̀tọ́ fún mi ẹ̀ gbádùn nígbà tí èsì pé ẹ̀ gbádùn èwo ni bá ń fẹ́ èwo ni bá ń kọ́ kí ni túmọ̀ bá ń fẹ́ bá ń kọ́ torí ẹ̀ la Nabi sallallahu alayhi wa sallam ló sọ pé la'ana Allahu al-muhallila wal-muhallala lahu ẹni tó fẹ́ bá wọn sọ obìnrin tó ti dè wọ̀dẹ̀ tọ́. àti ẹni tá a fẹ́ sọ́dẹ̀ tọ́ fún Allahu náà àwọn méjèèjì tẹ́lẹ̀ bá yé wa. àwọn sọ yìí pé wàlẹ́ tẹ̀ǹkẹ̀xù máa nàkàḥà àbá okùn mìíràn nìta. àwọn ẹni táwọn bàbá yín tó ti síwájú fẹ́ láwọn àyàwó ẹ ò gbọ́dọ̀ fẹ́ wọn kódà kọjá pé yìgì lásán bàbá rẹ so pẹ̀lú ẹ̀. bàbá rẹ ò tú lásán wò rí títí tí bàbá rẹ tó fi kú bóbìnrin yẹn tó wọlé títí bàbá rẹ padà kọ́ ọ́ lẹ̀ kó tó di pọ́ wọlé ìlọ́fà tí òfin tú lásán wò kátó wá pé ẹni tí bàbá rẹ tó tú lásọ wò rí ìlà máa kọ́dé sálẹ̀ àfi tó ti síwájú kátó sọ òfin yìí kalẹ̀ èyí tó sì ti síwájú ká tó sọ òfin yìí kalẹ̀ lẹ́yìn ìgbà tó fi yìí ti sọ kalẹ̀ ààyè ò sí ìgbàláyè ò sí fún yín láti tẹ̀síwájú máa bẹ pẹ̀lú wọn ẹ tún wọn lẹ wọn máa lọ lọ wọn ni o torí kíni ẹni tí bàbá rẹ̀ ti síwájú fẹ́ nu innahu kana fahishatan wa maqtan wa sa'a sabila àwọn kan mẹ́ta burúkú tí olúwa fi ròyìn rẹ̀ yìí kò sí ẹsẹ̀ míì tó ló wá fi nǹkan mẹ́ta bẹ́ẹ̀ ròyìn rí fáàhìṣà ìṣekúṣe ni o wà maqtan nítorí wàá bínú sí ni wà sá ẹsẹ̀ bíi la ọ̀nà burúkú ni ẹ̀yàwó zina ìgbà tó ló fẹ́ ṣe zina lé wọn ó ní wala taqrabu zina innahu kana fáàhìṣatan wa sa'a sabila ẹ ò gbọ́dọ̀ súnmọ́ torí pé ìṣekúṣe ni ọ̀nà burúkú ni. ṣùgbọ́n ti ìyàwó bàbá ẹ̀ innahu kana fahishatan wa maqtan wa sa'a sabila nínú làákàyè. àwọn ẹni tí wọ́n ń fẹ́ ìyàwó bàbá wọn àwọn sọ kíkí lọ́ta kò làákàyè mẹ́ dádì fẹ́ dádì ò nídìí ẹ̀ mọ́ òun sì lọ fẹ́ dáàdi ń bẹ láyé òun náà ń bẹ láyé kí ló burú ń bẹ dáàdi fẹ́ dáàdi kú ọmọdé kékeré ni aníkà ṣàánú ẹ kí ló burú ń bẹ kí ni ò burú ń bẹ ọlọpọlọ dídọ̀tí torí ẹ àwọn kẹtà alukurani kó sínú ọkọ jantila kai tó lè sọ̀rọ̀ ẹ ọkọ jantila kai tó lè gbèrú ẹ kalẹ̀ وأن تجمعوا بين الأختين إلا ما قد سلف ẹ ò gbọ́dọ̀ fẹ́ ẹ̀gbọ́n àtàbúrò àfi tó ti síwájú kófin yóò tó sọ̀kalẹ̀ ti sọ̀kalẹ̀ ẹ ẹ ẹ sọ̀kalẹ̀ sọ actually tẹ́nìkan náà bá ti fi àwọn àwọn yà máa gbáyé láì lọ́kọ ni ẹ̀yin wá ní kí ló burú ń bẹ̀ actually àwọn méjèèjì lẹ́jọ́ nífẹ̀ẹ́ ẹ sì fẹ́ sí àwọn méjèèjì àti pé papọ̀ gan ọ̀yẹ́ kéèyàn yà bèjì níbo ni wọ́n kọ́ sí. òfin ṣẹ̀ríya àwọn nǹkan tó kó sínú kò sí tàbí ṣùgbọ́n ọkọjà làákàyè يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين قلوا إلى دعوان صفوان nípa àwọn nǹkan tá a máa ṣe ká tó di pa ṣe sọ̀lẹ́ nígbà tí ẹ bá gbèrò láti ṣe sọ̀lẹ́ faghsilu wujuhakum ẹ bá ojú yín ẹ fọ̀ dáadáa wa aydiyakum ila al-marafiq ẹ sì fọ̀ àwọn ọwọ́ yín méjèèjì títí kárí ìgbọ̀nwọ́ yín méjèèjì wamsahu bi ru'usikum ẹ sì fọmi ẹ fi pa àwọn orí yín. wa ọrụ ila al-ka'bayn ẹfọ ẹsẹ̀ yín méjèèjì títí dé àwọn kókósẹ̀ àwọn kókósẹ̀ méjèèjì ẹfọ ẹsẹ̀ yín débẹ̀ akramakumullah èèyàn lè béèrè pé kí ló dé tóbi jẹ́ pọ̀ wọ àwọn nǹkan tá a kí ló dé torí pé kìí ṣe ojú apá orí àtẹsẹ̀ nìkan là ń fi ṣe sọ̀lẹ́ gbogbo ara wa là ń fi ṣe sọ̀lẹ́ àti ọ̀rọ̀ bẹ́ẹ̀nà kí ló dé dà ní fọ gbogbo ara wa kó tó di pa ṣe sọ̀lẹ́ ìyẹn lè béèrè bẹ́ẹ̀ gbogbo ara wa tó bá pa bá fọ̀ torí pé gbogbo ara wa lágbè dúró níwájú Allah nígbà tá à ń ṣe sọ̀lẹ́ kò yẹ kẹ́ ẹ dá dúró lórí ètò ẹ dá dúró lórí ẹ̀wọ̀n. àti ká yọnu ká omi jáde pa etí eléyìí kò kó dúró lórí bẹ́ẹ̀ gbogbo ara wa nítorí gbàtà bá dúró níwájú Allah ká dúró níwájú rẹ̀ bí taharatin kamila pẹ̀lú tó pé tó ṣùgbọ́n tó lọ́wọ́ tó bá fi lè fọ́ débi rẹ̀ ẹ wo tójú súnmọ́ ọrùn tó tó bá ń fọ ọrùn rẹ nínú àlù aláṣẹjùnú torí kó àdìsí tó mú akọ fẹsẹ̀ rìn lẹ̀ tó bá fọ ẹsẹ̀ rẹ títí dójúgun tó ń fọ títí dókun àṣẹjù níyàwó bí ojúgun àtọkùn ti ṣe súnmọ́ kókó sẹrùn àṣẹjùnú tó bá fọ apá rẹ títí dókè apá lọ síbi téjì káwà àṣẹjùnú sámbíọ torí ẹ ní ti ṣe rí àṣọ akramakumullah ẹ̀sùn wọ́n ti ní ká ẹ lọ tún àlọ́ àlàsì ẹ wọn fẹ́ à ìṣó láti ṣé ìṣó ba ها ń ta sínú àlọ́ àlàjẹ ni wọ́n sọ pé kí ló dé tí ọ̀jẹ́ tó àtìgbẹ́ nìkan ẹlòmíràn sọ fún ọ pé ìtọ̀ àtìgbẹ́ gan kí ló ní í ṣe pẹ̀lú ibi tí wọ́n ní kọ́ fọ́ nú àlọ́ àlà ṣé ibì kan nu ibi tó ń tí ọ̀ ń fọ̀ tọ́ba sálọ̀ àlà àbí tó ń fọwọ́ pa síbẹ̀ lẹ́gbẹ́ ń ti jáde ni. tí ò ti tó ká pé kọ́ tábà kọ́ lọ sí nígbà tó ti pò lálù àlà. sọ̀njẹ́ ntí sẹ́rí àmúwa ọkọjà àlàkà yìí. ejabima obìnrin ṣe nǹkan oṣù ẹ̀jẹ̀ bí máa ń jáde lára rẹ̀ nǹkan oṣù gbogbo ara rẹ̀ áá ṣé gbogbo ara rẹ̀ jẹ́ ti jáde ni. mo rò pé yé wa torí olùwàní fala taqrabuhunna hatta yatahharna fa idha tatahharna fa'tuhunna min haythu amarakumullah ẹ ò gbọ́dọ̀ súnmọ́ wọn títí tí ó fi di pé ẹ̀jẹ̀ yẹn dá tẹ́jẹ̀ bá dá tí wọ́n bá wẹ̀ ìgbà náà ní kẹ́ bá wọn lò gbábi tó lò wá ti ní kẹ́ máa bá wọn lò. bẹ́ẹ̀ni kí ló ṣe tí wọ́n fi sọ pé oní jánába kí ló á dé jánába wọ́n á ní kó fọ gbogbo ara rẹ̀ tí òfin tó kún ọ ní kọ tábà làákà ìrọ sọ pé àtọ́ba tábà that is all àmọ́ àánú that is not all ó ti ṣe nǹkan ní kò sí ọgbọ́dọ̀ wọ̀ tẹ́lẹ̀ ni aṣẹ́ríà lolu afisọ yìí pé wala yazalu alladhina kafaru fi miryatin min àwọn kèfèrí wọn ò ní yé bẹ nínú yè méjì nípa al gan ìwọ náà nígbà míì tó pera rẹ ní mùsùlùmí tó ṣe ìmánì rẹ̀ dúró déédéé mélòó mélòó nínú tó ń gbọ́ nínú tó al ń sọ tó ṣe pọ̀ kan nílé sọ jáde ní látàrí pé ìmánì ò lọ́kàn rẹ̀ dáadáa tó máa wò pé èyí tó ti jẹ́ tó máa ṣe èméjì ń parẹ́ àmì pé ìmánì rẹ̀ ò dúró dáadáa àwọn làwọn ẹni tó kọ̀ láti gba Allahu gbọ́ wọn àgbà gbọ́ gbogbo ntí olúwa sọ yìí pé wọ́n máa ṣe yìí wọ́n máa ṣe yìí méjì nípa alukur'an kò gbọ́dọ̀ jẹ́ ntí ó yà wá lẹ́nu nítorí pé tí wọn bá ti jẹ́ kèfèrí kí ni tó tún fẹ́ hù níwà tó fẹ́ yà wá lẹ́nu torí pé iyèméjì wọn tí wọ́n ń ṣe nípa alukur'an ara ń tọ́ tara ìgbàgbọ́ wọn wá ni àìṣeyèméjì tiẹ̀ nípa alukur'ani ara ń tọ́ tara àgbàgbọ́ tiẹ̀ wá ni kí lẹ́yìn tó ń fẹ́ kékeré fèrè ó sè torí pé tí ọba ṣe èméjì nípa rẹ̀ kò ní jẹ́ káfìrì torí táwọn náà bá gba alukur'ani gbọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ti ṣe gbàgbọ́ kí ni ó mú máa pè wọ́n kò fà wọ́n à kò fà torí ẹ̀ làwọn olùmọ̀ sọ pé laysa ba'da al-kufri dam lẹ́yìn ìgbà tí yẹn bá ti jẹ́ kèfèrí kò tún sẹ́sẹ̀ kan má tó fẹ́ sẹ̀ tí ó máa jẹ́ bàbàrà lójú wa. wọn àgbàgbọ́ náà ní tẹ́lẹ̀ ni wọ́n ṣe jẹ́ kufar wọ́n ṣe iyèméjì nípa alukur'an ni wọ́n ṣe jẹ́ kufar. torí àwa táwa jẹ́ mùsùlùmí àwa ò ṣe iyèméjì nípa alukur'an annahu kalamullah kí ọ̀rọ̀ allahu lalukur'an. min alifihi ìláyà ìhí látòrí alifu alukur'an tó fi dórí yáwó rẹ̀ surat súratul fatiha títí surat súratul nas àwọn òṣèré méjì nípa pé gbogbo rẹ̀ ọ̀rọ̀ allahu ni kò sí nínú alukur'an gbólóhùn ẹyọ kan tàbí àràfi ẹyọ kan eléyìí tí ì sọ̀rọ̀ allah. tọ́wájọ́rọ̀ màláìka jìbìrìlà àbọ̀rọ̀ ànábì wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam kálá gbogbo ń tọ́wọ́ àánú alukur'an kalamullah ọ̀rọ̀ allahu àwọn òṣèyí méjì nípa rẹ̀ màláìka jìbìrìlà alayhi salam kò fi ara fi kan kò fi kún alukur'an rí aha. gbogbo ọ̀rọ̀ tó lù wá sọ gẹ́gẹ́ bó ti ṣe sọ gẹ́lẹ́ ló fi jíṣẹ́ nàbí wa muhammed sallallahu alayhi wa alihi wa sallam. سأل سائل بعذاب واقع bí Allah ṣe sọ nǹkan rẹ̀ nù. sa'ala sa'ilun olùbéèrè kan ṣe béèrè bí àdàbí waqi' nípa àyà kan tí ó ṣẹlẹ̀. màlẹ́kà ó sọ pé bí àdàbí azimin waqi' ẹ̀ẹ́ torí pé màlẹ́kà ìsìn kankan kún alukur'an olùwà wa ni bí àdàbí waqi' nípa ìyà kan kódà a máa kọ́ ọ̀rọ̀ ni látọ̀dọ̀ olú ẹlẹ́dàá wa. bí àdáàbìn wákìrín ó ní agbára kọjá kó o sọ pé bí àdáàbìn ọ̀dínmín wákìrín abẹ̀dẹ̀ kọjọ́ra wọn. torí pé ńgbà tó wá ní nákìrọ ghayri mawsufa ó ní agbára kọjá kọjá nákìrọ tún mawsufa bí àdáàbìn nípa ìyà kan tókè la ya'lamu kayfiyatahu illa Allah mẹlẹ́kà ntòlúwa ni kò sọ ní ọ̀sọ̀ bí Allah ti kà á fún lọ́nà kàfá nàbì Muhammad sallallahu alayhi wa sallam nígbà tó dọ́dọ̀ ànábì Muhammad sallallahu alayhi gẹ́gẹ́ bí Allah ti sọ fún lọ́nà ìsèkínni lọ́sọ̀kalẹ̀. ànábì òfin kankan kún ولو تقول علينا بعض الأقاويل لأخذنا منه باليمين ثم لقطعنا منه فما منكم من أحد عنه عنه عاجزين حاجزين وثاني كان إنه يجول بالي تابع في النبي صلى الله عليه وسلم تابع في كقوان tẹ́lẹ̀ bá yé wa la ya'tihi al-batilu min bayni yadayhi wala min khalfihi tanzilun min hakimin hamid bẹ́ẹ̀ la al-Qur'ani rí jama kò sí nǹkan kan tọ́jọ́rọ̀ ànábì níbẹ̀ kò sí nǹkan kan tọ́jọ́rọ̀ màláìkà níbẹ̀ táwọn ṣe iye méjì nípa alukurani tó bá yẹ pé Allah bá gbé wa dìde lọ́jọ́ gbẹ̀ndàl kìyàmà wọ́n ṣàfihàn fún wa bó ti ṣe jẹ́ pé alukur'ani nìkan lọ́sẹ̀kù bí Allah ti ṣe sọ̀kalẹ̀ gbogbo àwọn àwọn èèyàn kù wọn ti tọwọ́ bọ̀ wọ́n ti yí wọn padà nítorí kéré jù tó fi hàn ọ́ pé bẹ́ẹ̀ ni òun náà ni pé àárí ògidì ètò olúwa àwọn àtọwọ́dá ló kù àwọn tí wọ́n pè ní àlàyé ìtumọ̀ rẹ̀ lọ́wọ́ lọ́wọ́ wọn torí pé olúwa sọ̀wé kankan kalẹ̀ ní English French Yorùbá Hausa Igbo kò sì sọ̀wé kankan kalẹ̀ ní Arabic yàtọ̀ sí alukur'an torí de eléyìí eléyìí ó fi hàn wá pé alukur'an nìkan ló ṣẹ́kù gẹ́gẹ́ bí olúwa ti ṣe sọ̀kalẹ̀ inna nahnu nazzalna dhikra wa inna lahu. لحافظون ولا يزال الذين كفروا الذين كفروا الذين من شريعة من من ألفاظ العموم من أقول أن تتوقع سكبي أقارين nítorí pé alifọ́dún mọ́bàhámà àwọn gbólóhùn tó yẹ pé ìtumọ̀ rẹ̀ ó kárí gbogbo nǹkan ni kò dá lórí nǹkan kan pàtó torí alladhina kafaru àwọn ẹni tá ń ṣe kèfèrí gbogbo wọn oríṣi yòówù ìṣe kèfèrí wọn bá lè jẹ gbogbo wọn ni wọn máa ṣe iyèméjì nípa al-Qur'an àwọn aláàmánì kalamullah àwọn àmánì kalamullah àwọn aláàmánì nǹkan tó lù wá ń sọ àwọn àmánì tó lù wá ń sọ nítorí pé tọ́ bá àmánì kalamullah wọn ní ṣe iyèméjì nípa rẹ̀ tọ́ bá àmánì tó ń sọ wọn ò bá máa kékeré sọ̀rọ̀ ẹlòmíràn sí kalamullah fi miryatin min ay fi shakkin min wọn ò ní yé ṣe iyèméjì nípa alukur'an. hatta ta'tiyahumu as-sa'atu bawta ó rí kí wọ́n ṣe iyèméjì nípa alukur'an wọn náà ni wọ́n máa wà títí tí gbẹ̀ndẹ̀ alukiyama tí ó fi dé wá bá wọn lójijì títí tí gbẹ̀ndẹ̀ alukiyama yóò fi wá dé bá wọn lójijì ìyẹn nípa àwọn kèfèrí wọ́n máa ṣe èméjì nípa alukur'an wọn ò ní yé ṣe èméjì nípa rẹ̀ títí tó ní kálukú wọn tí ó fi máa kú àwọn ẹni tó kù orí kí wọ́n ṣe èméjì nípa rẹ̀ ni títí àwọn ẹni tí wọ́n bẹ dídọ́ gbẹ̀ndẹ̀ kìyàmà nínú àwọn kèfèrí wọ́n máa ṣe èméjì nípa rẹ̀ ni. torí ẹni tá a bá yọ àyọkà nínú alukur'an sétí kẹfẹ́rí tọ́ba gbọ́ torí pé lẹ́yìn kọjá téèyàn lè sọ àṣetọ́ ni ó tún wá ba pé má gba àwọn gbọ́jà rí mo ní Allah ti sọ̀rọ̀ kan kò sí nǹkan kan tó sọ tí ń jẹ́ alukur'an lónà bá máa ṣe méjì nípa rẹ̀ lónà bá sọ pé wọ́n tó bá tẹ̀ fẹ́ sọ alukur'an náà kalẹ̀ tó lóun fẹ́ sọ kalẹ̀ fún gbogbo àgbáńlá yìí ṣebí a language of the universe ńlọ yẹ kó lò èdè gbogbo àgbáńlá yìí ìwọ wá lédè gbogbo àgbáńlá yìí bàbá alágbárí ṣé yorùbá ni tàbí èdè àwọn yíbò tí o sọ pé èdè gbogbo àgbáńlá yìí èdè tó bá wù Allah ló lè fi sọ ìwé rẹ̀ kalẹ̀ ìwọ kọ́ ó wù lọ́sọ̀tìrọ̀ agbogbo ànábì kalẹ̀ lédè rẹ̀ ó sì wù ọ̀sọ̀tìrọ̀ àtànábì Muhammad sallallahu alaihi ọ̀sọ̀kalẹ̀ fún léde rẹ̀ tí ṣèdè lárúbáwá ọwọ́ ní kí wọ́n yìí jẹ́ tíra fún gbogbo àgbáńlá gbogbo àgbáńlá ayé kìí ṣe gbogbo larubawa ẹni ọba fẹ́ gbọ́ nítorí wàá sọ̀kalẹ̀ nínú tíra tó fún gbogbo àgbáńlá ayé kọlọ péde lárúbáwá. kò tí lọ. kìí gbogbo wa náà la àwọn ẹni tó tí wọ́n mọ̀ àwọn tó tó wọn sọ náà fẹ́ni tí ò yẹ àyà yìí fi hàn wá o nínú wa àwọn kèfèrí wọn náà ní pé wọ́n máa ṣe iyèméjì nípa nǹkan tí iyèméjì ọ̀tọ̀ sí ìyẹn alukur'an tó wá sallallahu alayhi wa sallam àyà yìí sì tún fi ń yé wa ikú ẹnikẹ́ni tó bá yóò ṣe èméjì nípa súnà gbogbo ẹni tí bá ti ṣe èméjì nípa alukur'an yóò ṣe èméjì nípa súnà torí pé súnà ó wà láti wá sàlàyé alukur'an gbọ́fẹ́ kọjá ikú náà máa mú àwọn àdájọ́ tuntun wá tọba ti wá ṣe èméjì nípa alukur'an ọdájú pọ̀ padà ṣe èméjì nípa asúnà àyà yìí tún fi hàn wá ikú gbogbo ẹni tí ti jẹ́ islam. tó ti pé nǹkan míì ní í ṣe àwọn náà máa ń pè ní kòfà alladhina kafar àwọn ẹni tí ó gbàgbọ́ àwọn ẹni tí ó ṣe islam àwọn làá máa ń pè ní alladhina kafaru àwọn ẹni tí wọ́n ṣe kèfèrí torí ẹ orúkọ tó lù wá pè wọ́n yìí òun náà lórúkọ fún wọn lópin ìgbà tí wọ́n bá ti ṣe islam ó sì gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó jẹ́ mùsùlùmí tí ó lè fi kálukú pé tí ó lè pe kálukú lórúkọ eléyìí tó lùwà fi pè é kọ́ wá rí kèfèrí ẹni tí ó gba islam tí ń ṣe nǹkan míì tó yàtọ̀ sí islam kọ́ wá sọ pé wọ́n ń ṣe iyèméjì nípa ìjẹ́ kèfèrí wọn ẹnu tiẹ̀ ò sì gbà láti pè wọ́n kèfèrí eléyìí ó lè kó bá islam rẹ tí wọ́n gan aláró di kèfèrí torófin ṣẹ̀rí àsọ yìí pé ẹ ń bá rí kèfèrí tó sì máa kèfèrí yìí ẹni tó ṣe tó fi jẹ́ kèfèrí tọ́mọ̀ kẹrù rẹ̀ máa sọ̀yàn di kèfèrí tọ́wọ́ kùnà láti pè ní kèfèrí òun ni ó di òun náà ó di kèfèrí tí Allah ṣàánú wa ẹ sì mọ̀ pọ́pọ̀ nínú àṣà àti ṣe àtọ̀rọ̀ Yorùbá ipò òun sọ̀tún sòsì ba méjèèjì jẹ́ ni yọ́n mọ nǹkan lódodo bó ti ṣe jẹ́ o àmọ́ kò ní láyà láti pè lórúkọ tí ń jẹ́ yọọ máa pè lórúkọ tí èsè tiẹ̀ nítorí pé ń wá ọ̀nà àbáyọ ọ̀nà àbálọ torí ẹ̀ ní yorùbá sì máa sọ pé káwọn kúkú pe wèrè ní ọkọ ìyàwó káwọn lè bá rí ọ̀nà lọ torí pé wọ́n mú òdodo lódodo àmọ́ wọn ní sọ so àyà yín fi hàn wá àwọn ẹni tí ò ti gba Islam. àwọn ẹni tí ń ṣe nǹkan míì tó yàtọ̀ sí islam kèfèrí ni wọ́n ń pè wọ́n kèfèrí tó ń sì pè wọ́n á bú wọn o bí wọ́n ti ṣe jẹ́gẹ́lẹ́ náà ni wọ́n pè wọ́n àbùrọ̀mọ́ apárọ́ fún yàtẹ̀yàn jẹ́ àbùrọ̀mọ́ apèyàn lórúkọ téèyàn jẹ́ àbùrọ̀mọ́ apọ̀bọ léèyàn àkọ́dá o ìwà rí ọ̀dá o pàtó bá rọ̀bọ̀ tó ń pè léèyàn eléyìí ọ̀dá Keferi ni kèfèrí ń keferi kèfèrí bá sì mara rẹ̀ ń kèfèrí ipò kọ òun ọ̀gbà ọlọ́hùn gbọ́ ambọ̀sibọ́sì ń tọ́tẹ̀lé gbàgbọ́ yìí yọ ọ̀bẹ lọ́dọ̀ rẹ̀ tó bá ti mara rẹ̀ bẹ́ẹ̀ ti ṣe pé òun yóò jẹ́ olè mójútó ara rẹ̀ yóò jẹ́ kó lè máa sọ́nà àti fi ìjẹ́ kèfèrí sílẹ̀ kó nà di mùsùlùmí ká bàmá jẹ kó múra kó sara gírí kó sara kósa kó nà kó di mùsùlùmí kó tó di kọfà yé lẹ kèfèrí ni nígbà tó o bá ti ṣe islam. àyà yìí sì fi hàn wá wípé gbẹ̀ndàlùkìyà mẹ̀tẹ́rì yẹn kò sẹ́ni tó máa bọ̀ kò sí ẹni tó máa kàlẹ́ndà déètì tí يونان ستعنا نتقوما يسألك الناس عن الساعة قل إنما علمها عند الله وما يدريك لعل الساعة تكون قريبا وما بيولي رنك وقواه لجند القيامة انبو قل إنما علمها عند الله sọ fún wa pé ìmọ̀ àgbà oní ń bọ̀ kò sí lọ́dọ̀ ẹnìkan àfi lọ́dọ̀ Allah wa ma yudarika la'alla as-sa'ata takunu qariba tani ọ̀sọ̀ fún ọ bóyá jọ gbé ndàlù kìyàmà ti súnmọ́. yasalunaka ani as-sa'ati ayyana mursaha fima anta من ذكراها إلى ربك منتهاها إنما أنت منذر من يخشاها قلوا أنك لما قاتم بك àmàgbà ti ń ojiji òjijì nígbẹ́ ìdàlùkì yà mọ̀ pé àwọn àmì ńlá ńlá ó ti síwájú ṣùgbọ́n ọjọ gangan gangan ojiji ni ó dé ọjọ tó ti pé yímá nìkan kò sí tí ó sẹ́nìkan láǹfààní má èyí tí ó ti kùnà láti ṣe láǹfààní tẹ́lẹ̀ kó tó di yìí ẹni ó bá ti sàǹfààní lára àgbàgbọ́ òdodo rẹ̀ ṣáájú kíjọ ọgbẹ́ndé alùkìyàmù tó dé ìgbàgbọ́ ọjọ́ ọgbẹ́ndé kò ní wúlò fún ọ. la tanqati'u at-tawbatu hatta tanqati'a al-hijra àbí la tanqati'u al-hijratu hatta tanqati'a at-tawba wala tanqati'u at-tawbatu hatta tatlu'a ash-shamsu min maghribiha. ò ní tán títí títí tí ó fi dijọ́ tó ràn ọ́ yọ láti bùwọ́ rẹ̀. tẹ́lẹ̀ ìbàjẹ́ máa òjijì níjọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmọ̀ òde o. wọ́n ò ní yé méjì nípa àlùkùránì títí tí ìgbẹ̀ǹde tí ó fi dé wá bá wọn lójijì. àyà yìí tún kọ́ wa wípé tí àwa bá ń méjì nípa ń tójú òdodo ṣé bẹ́ẹ̀ ni tàbí bẹ́ẹ̀ kọ́ iyèméjì wa kò lè tu tẹ̀tẹ̀ lára òdodo kókó dodo ọmọ jẹ́ òdodo má iyèméjì wa kò lè mú kí òdodo kó di òtún bá ń tẹ́ ìtọ́jà rẹ̀ nítorí pé ẹ̀yin bá ń nípa rẹ̀ ẹ̀yin ni ẹ nso orí ara yín nìkan ẹ̀ ní wa. ajá yìí pé tí wọ́n bá wà lórí òdodo tó ṣe pé àwọn ọ̀tá rẹ̀ wọ́n wá ń dìtẹ̀ sí ọ wọ́n lè jẹ́ àkùkọ lórí ọ̀rọ̀ rẹ wọ́n ń wá ọ̀nà láti bá tiẹ̀ jẹ́ ọ̀tẹ̀ wọn ìdí àpò wọn tí wọ́n ń lẹ èròǹgbà wọn láti bá tiẹ̀ jẹ́ kò ní kí òdodo rẹ tó ń sọ kó dirọ́ létí ẹni tí máa ń gbọ́ kò ní kí ìmálẹ̀ tí ń jáde nínú ọ̀rọ̀ rẹ kọ́ wọ́ọ̀kùn nítorí ẹnu rúnrún àwọn ẹni tí àwọn ń dìtẹ̀ mọ́ àwọn ẹni tó fẹ́ káwọn èèyàn máa ṣe èméjì ń pa tiẹ̀ ó rí i pé orí ara wọn ni wọ́n padà ṣe bẹ́ẹ̀ lòdodo rí jàmá. méjì nípa ntọ́jú òdodo kò kí òdodo yí padà kó dirọ́ kódà gan méjì tí yín tẹ̀yìn sèun àtọ̀rọ̀ tẹ̀ ń sọ nípa méjì tẹ̀ ní sódodo ìpolówó ọjà ní ìpolówó ọjà ní fòdodo kan tó bá wà láyé tá ń dìtẹ̀ mọ́ táwọn èèyàn kan wà láyé. tó ẹ pé ìdàgbàsókè rẹ ọjọ́ ìbànújẹ́ fún wa Ọrọ rẹ ó ń eru gbóná tó fún wọn lọ́rùn tí wọn ò dé wọn rí mú mi wọ́n wá ti torí eléyìí wọ́n ń pariwo rẹ wọ́n ń sọ̀rọ̀ rẹ láìdá wọ́n ń ṣèpàdé ọ̀tẹ̀ lórí rẹ bìkítí dà wọ́n pọ̀ wọ́n ṣọ̀kan. wọ́n dọ̀rẹ́ àdàmàdì ọ̀rẹ́ àjòjì ó rí i pé àwọn gan-an lolú ó tún lò láti tún gbogbo ogbó rẹ yọ sí. إذا ما أراد الله نشر فضيلة طويت قيد لها لسان حسود tolu aba fẹ́ tán ọlá kan àjùlọ kan eléyìí tó ti pa awéléwé Apa roborobo àwọn èèyàn orí wọn ọ̀ma Allah yóò gbé ahọ́n àwọn onílara kalẹ̀ àwọn ní ọmọ polongo fún àwọn ní kọjá rí ọ̀tá ìdáwọ̀ ọ̀fẹ́ àwọn kan tí ó fi wá tí ó bẹ́ẹ̀ ni tó rẹ́kẹ́ sí gbogbo ẹ tí bá ń sọ̀rọ̀ tí ń bú ọ kó gbọ́ kìí ṣe gbogbo ẹ tí bá ń sọ̀rọ̀ tí ń jẹ́ kó fún torí pé ń ọjà fún ni àwọn ọmọ pé ń dáwọn ṣẹnu wọn ò bá ti dákẹ́ tipẹ́ tó ṣùgbọ́n torí pé ńgbà tí wọ́n ń bú ọ gbàtà ń bọ̀ ọ jẹun àwọn èèyàn kan àtàwọn ọmọ rí àwọn èèyàn kan wà tó ti pé wọn gbọ́rọ̀ rẹ gbẹ́ pé tó bá tiẹ̀ rí ọ̀rọ̀ rẹ ń bìkan wọ́n mọ̀ pé kí ni wọ́n fẹ́ sọ kí ni ń wí kí ni ń sọ sòṣùgbọ́n gbàtà òun lára yẹn táwọn bá bẹ̀rẹ̀ sí ní pariwo rẹ̀ ah, ó tún wí báyìí ó tún sọ báyìí ó tún sọ báyìí ó tún wí báyìí gbogbo àkíní kíní tiẹ̀ ń sọ ẹja gbọ̀. àbí òye wa ibi táwọn bá ti wá ń gbọ́ tẹ́ ń yí rẹ́pà ṣé tí sọ ni tó ń bu àdẹ́pà ọ̀rọ̀ rẹ̀ láàmú àgbọ̀. Allahu akbar idha ma arada Allahu tolu abafẹ tan àjùlọ kankan. àjòlọ́yún wọ́n wé wọ́n wé léwé wọ́n wọn parọ́ bóróbóróbó àwọn èèyàn má. Allahu mú ọkàn àwọn onílara àwọn ahọ́n àwọn wọn lò tí wọ́n fi tàn ká. torí rẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ti máa ń sọ ni kò pé kó yan ọmọ dùn. iyèméjì dáhìn ń ṣe nípa alukur'an sọ̀rọ̀ Allah ni àbí sọ̀rọ̀ Allah iyèméjì dáhìn ń ṣe nípa ọ̀rọ̀ tó nínú ẹ̀. sódodo ni àbí èso òdodo kò mú alukurani kúrò nídìí jíjẹ òdodo òdodo náà ni kò sí iyèméjì nípa kó òdodo ni eléyìí orí ara yín lẹ́kàn sí ẹ sèrè ayín lè sèkalẹ̀ yánnayànna alukurani kò ní yé jẹ́ òdodo ẹ̀yin lẹ́ ń ṣe iyèméjì nípa rẹ̀ wọn ò ní yé ṣe iyèméjì nípa rẹ̀ títí tí gbẹ̀ndàlùkìyàmù fi wá bá wọn lójijì. أو يأتيهم عذاب يوم يوم عقيم àfi títí tí ìyà ọjọ́ gbẹ̀ndà kìyàmù fi dé wá bá wọn. wọ́n pè ní yawmun aqim nítorí pé ọjọ́ ni tí ọjọ́ san lásán tí ò sóru fún ọjọ́ lásán ni tí ò sóru fún. wọn ò ní yé ṣe irin méjì nípa alukur'an títí gbẹ̀ndà kìyàmù fi bá wọn. àfi ìyà ọjọ́ gbẹ̀ndà tí ò fi dé bá wọn ọjọ́ tọ́jọ́ pé ọ̀sán ni tí ò lóru nínú eléyìí túmọ̀ sí pé gbogbo àwọn ẹni tẹ́ rí tó ṣe pé wọ́n ń pè wọ́n lọ sídìí òdodo wọ́n takìtì papọ̀ wọ́n takú wọn lé wọn láwọn ò ní gbọ́ ẹ̀rù ń bà wá fún wa kọ́mẹ́lọ jẹ́ pé àkọọ́lẹ̀ wọn jìyà inú ìyà ni wọ́n ṣègbé ni wọ́n máa bẹ láéláé kọ́mẹ́jẹ́ pé ló ti wà fún wa tí wọ́n fi ń kọtí ìkún sí òdodo tí wọ́n fi ń gbọ́ òdodo lágbọ́gbọ́ntì tí wọ́n fi ń ṣèṣe pé òdodo tẹ́ ń sọ kọjá má wọn àwọn kọ́lẹ̀ ń bá wí ẹ pọ̀ sókè rajà kìí ṣe tàwọn lòdodo tẹ́ ń sọ ń pa rẹ̀ ẹ̀rù ń bà wá kọ́mẹ́jẹ pákọ́ lẹ́pẹ́ jìyà iná lọ́wọ́ àfún yín ó tójọ́ mẹ́ta gbọ́dọ̀ ọdún ti pọ̀ tí wọ́n ti ń pè ọ́ sẹ́sìn Islam wọ́n ní kó gba islam kó lè bá a là wọ́n ti ń pàkíyèsí rẹ wípé islam lọ́nà ọ̀la islam lọ́nà àti sẹ̀mí ìsẹ̀mí eléyìí tó jẹ́ ìsẹ̀mí òdodo islam lọ́nà àti là wọ àlìjánà àlìjánà tó ṣe pé ilé ìdẹ̀ra ni tí wọn kì í jìyà nínú rẹ̀ tí ìyà kì í tún tọ́ sí yàmá rẹ̀ láéláé nǹkan kan nínú àkíyèsí wa kọ́ ló mú amágbà bí ìbá ṣe pé àkọọ́lẹ̀ epo jìyà ó ti síwájú fún ọ àkọọ́lẹ̀ pẹ́ ni ìyá ni ọ ńlọ́gbàwájú kò jẹ́ kó gbọ́ ní gbígbọ́ tẹnudọ́ gbà kò jẹ́ kó kọ́ ọkọ títí ní kíkọ títí tẹnudọ́ fẹ́ ṣàǹfààní etí ikún lọ́kọ́ sí kíkú bá wà lọ dé tí kú bá lọ dé lójijì tó bá fi mú ọ lọ yóò yọ kí ẹ bó ṣe yá àwọn tó ti síwájú rẹ táwọn ti kú sórí ìṣekèsè rí níjọ́ tí ìyá bá dé ìyá ńlá lọ́jọ́ ńlá ọjọ́ gbẹndàlù kìyàmà kò lọ wá fẹ́ ké lọ àwọn atani àti tani ni wọn bá gbọ́ ọ lẹ lọ́jọ́ tá à ń wí kò sẹ́ni tí wọn gbọ́ ọ lẹ tó bá dijọ́ gbẹndàlù kìyàmà tó bá di jọ́ ọ̀gbẹ́ndà kìyàmà kò sẹ́ni tí wọ́n gbẹ nìkan lẹ̀. الملك يومئذ لله ìjọba àkóso gbogbo ìjọba gbogbo àkóso tí Allahu nìkan ni kò sí fẹ́lòmíì lọ́jọ́ wo lọ́jọ́ ọ̀gbẹ́ni dẹ́l kò sí ẹnìkan tí ó tún jẹ́ pé yóò máa wò pé òun ló ń ṣàkóso òun wà in control kò sí olúwa rẹ̀ tí ó sọ àwọn làwọn ń darí ọjọ́ yìí ọwọ́ àwọn iná ni ọjọ́ yìí wà Allahu ni kò ní sí àwọn tó ṣe ìjọba láyé wọn ò ní sí nípò má ipò wọn ti tán nílé ayé àwọn ẹni tí wọ́n jẹ́ aláṣẹ àtàwọn aláṣẹ wà àtàwọn aláàbọ̀ àṣẹ gbogbo wọn àṣẹ wọn ti tán láti ilé ayé àwọn tó yẹ pé nílé ayé àṣẹ tiwọn lọ́wọ́ àwọn wájú. wọn ò ní sí nípa ẹni tí ó pàṣẹ lọ́jọ́ ọ̀gbẹ́nìdàlù àtàwọn aláṣẹ onípele kejì onípele kẹta àtàwọn ẹni tó yẹ pé àṣẹ tiwọn àjẹkúrẹ́ jẹ́ àṣẹ ni kò ní sí àṣẹ lọ́dọ̀ ẹnìkan lọ́jọ́ ọ̀gbẹ́ni ìjọba gbogbo ìjọba gbogbo ti Allahu ni olùwà tó sọ nínú àyà mi limanil mulkul yawm talẹni tó ní ìjọba lónìí lillahil wahidil qahhar Allah tún dáhùn ìbéèrè yìí fúnra rẹ̀ kíkẹ́ ìjọba ti Allahu ni ọba ọ̀kan ṣoṣo ọba tó borí olùwà tún sọ wípé al-mulku yawma'idhin lillah àní ìjọba lọ́jọ́ gbẹ̀ndàl qiyamati Allahu ni yahkumu baynahum yahkumu baynahum Allahu ó ṣe ìdájọ́ láàrin wọn Allah yóò ṣe ìdájọ́ láàrin wọn òun náà ni maliki yawmiddin olùkápá lórí ọjọ́ ẹ̀san olúwa ni al-mulku yawma'idhin al-haqqu lir-rahman ìjọba àkóso lọ́jọ́ yìí ní ìjọba òdodo àkóso òdodo tí ọba àjọkẹ́ ayé ni aládìpẹ̀lẹ̀ ẹ̀san wa kana yawman 'ala al ọjọ́ tí ó lé ní lórí àwọn kèfèrí ọjọ́ tí ó lé ní lórí àwọn kèfèrí ọjọ́ tí káfíìrì wa sọ pé yá lẹ́tà ní kóńtò tọrọ àbá kí ló ṣe tẹ́mi náà kúkú dé pẹ̀ lónìí olùwà ẹlẹ́dàá ńlọ́nìjọba ọlọ́jọ́ gbẹ̀ndàlùkìyàmù ìwọ àtàwọn ọ̀rẹ́ rẹ ìwọ àtàwọn alábàáṣe rẹ ìwọ àtàwọn ẹni tẹ́ ń jọ àpò pọ̀ lórí irọ́ àti wọ àtàwọn ẹni tẹ́ ń ń tanra yín dànù kọlọ yíyọ kótó dídọ́ gbẹ̀ndàlù kìyàmà kò sí nǹkan kan dídérò ẹnìkan nu yóò rí ṣe fún dáwùdù èkejì rẹ̀ kò sí torí pé al-mulku yawma idhin lillah ìjọba gbogbo àkóso lọ́jọ́ gbẹ̀ndàlù kìyàmà lillah ìwọ sì gba Allah gbọ́ tiẹ̀ bá bọ́ ọ̀tẹ̀lẹ́ ti tiẹ̀ bọ́. ọkọ iṣẹ́ tó fi ránṣẹ́ gbọ̀dọ̀ anábì wa alayhi wa sallam jẹ́ bọ ọwọ́ ga o. yàhkúmù baynahum Allah ṣe ìdájọ́ láàrin wa o. o lè lágbára ju ẹnìkan lọ láyé o lè lọ́lá jùlọ o lè sàn àgùn jùlọ kọ́ ọlá rẹ ìsáàgùn rẹ kọ́ fọwọ́ ọlá gba lójú kọ́ ìyàn jẹ kọ́ tẹ́mẹ́rẹ̀ kọ́ máa sọ yìí kíkọ́ lọ bá ẹnikẹ́ni tó bá fẹ́ kí wọ́n jọ wá bọ́ tó ọba tún níjọ jẹ gbogbo wọn yà ó ní lè ṣe bẹ́ẹ̀ tó bá ti jọ gbẹndàlùkìyàmù. الملك يومئذ لله في tó di aga àjọba mú bí ìgbà tó ṣe é pé ò ní fi ilẹ̀ mọ́ láéláé ó ti gbàgbé pé aga bábà ó náà àjọba èwo làga bábà gbogbo èèyàn ló lè jókòó ń bẹ̀ ẹnìkan ló dìde kó ń bẹ̀ tí kò fi dọ́wọ́ tiẹ̀ kò bá jẹ́ bàbá tí bàbá ọba kú tí fẹ́ jọba ń tẹ́lẹ̀ ọba mẹ́ẹ̀. tí wọ́n dání tí ń ṣèjọba àmọ́ lọ́jọ́ gbẹ̀ndà kìyàmà al-mulku yawma'idhin lillah ìjọba gbogbo ìjọba àkóso gbogbo àkóso lọ́jọ́ gbẹ̀ndà kìyàmà tí Allahu ni yahkumu baynahum òní ó ṣèdájọ́ láàrin wa a ìdùnnú ńlá láyà yìí jẹ́ o fún gbogbo àwọn olùgbàgbọ́ òdodo. ìdùnnú ńlá ńláyà yìí jẹ́ fún gbogbo ẹni tí wọ́n ti rẹ́jẹ rí gbogbo ẹni tí wọ́n ti yàn jẹ rí gbogbo ẹni tí wọ́n ti fọwọ́ ọlágbá lójú gbogbo ẹni tí wọ́n ti gba ẹ̀tọ́ rẹ̀ lọ́nà àìtọ́ ìdùnnú ńlá láyà yìí jẹ́ pé ọ padà gbẹ̀tọ́ rẹ̀ lọ́jọ́ gbẹndàlùkìyàmù lọ́dọ̀ gbogbo ẹni tó yàn ọ́ jẹ ìbànújẹ́ ńlá ńláyà yìí jẹ́ fáwọn onírẹ̀jẹ àwọn oníyànjẹ àwọn ẹni tó ti fọwọ́ ọlágbọ́mọ làkejì lójú àwọn ẹni tí ò ronú pọ́jọ́ kan ń bọ̀ tí a tún wá padà ṣèṣirò fún wa lórí gbogbo ntágbélé ayé ṣe táàsán ẹni tó ṣe dáadáa lẹ́sàn-án dáadáa táàsán láìdáa lẹ́sàn-án àìdá rẹ̀ ìbànújẹ́ ni fáwọn torí ẹ lọ́jọ́ pé ndàlùkìyàmù àwọn kẹfì wọn mọ sọ pé kí lọ́jọ́ òní kí ló dé kí ló dé sọ pé wà á dìde. má bàa sẹ́ni àmì mọ́rọ́kọ́dínà kí ló gbé wa dìde láti inú sàárè wa á sàṣọpá fẹ́ dìde ni. kàlá fẹ́ sùn tẹ́lẹ̀ náà tí wọ́n lọ sọ́pọ̀ fẹ́ kú ìwọ lọ sọ́pọ̀ fẹ́ kú àtúntà dára rẹ ò ní kú náà ọmọ abẹ láéláé ni ó ti gbó kùjọkùjọ ó ti dìdàkudà ó ní agbèrè rẹ dìde ọjọ́ o tó bẹ́ẹ̀ tó dilẹ̀ mú o gbé ní dìde abó ti dìde olú ẹlẹ́dàá ó ṣe dájọ́ láàrin wa o ẹ̀yin onírẹ̀jẹ ẹ̀yin oníyànjẹ inú kẹtù bá kẹ sóríire kí ẹ dẹ́tọ̀ àwọn ẹlẹ́tọ̀ padà fún wa gbogbo ìta ti rẹ́ wọn jẹ gbogbo ìta ti yàn wọn jẹ gbogbo ìta ti fọwọ́ lágbá wọn lójú ẹ tètè dá padà lónìí kó tó dọ̀la wàyí lá tó bá di lọ́la ọ̀la lè pẹ́. tètè túbá ọjọ́ ń lọ ìtúbà rẹ wọn náà nìkan dẹ́tọ̀ padà fẹ́lẹ́tọ̀ kó tó dijọ́ tó lu ó sì láàrin wa. فالذين آمنوا وعملوا الصالحات àwọn èèyàn pín sí méjì lọ́jọ́ gbẹ̀ndà kìyàmù àwọn tó ṣe dáadáa tó lódodo tó tún wá ti sẹ́ẹ̀rì fi jannati na'im àwọn ọmọ abẹ́ nù ilé ìkẹ́ ìkẹ́ tó ṣe pé kì í tán ayé an-na'imul muqim ìkẹ́ tí kìí tán nítorí pé àlùjánnà kì bá ti jẹ́ lè kẹ́ o kì bá ti jẹ́ lè gbádùn tó bá ṣe wípé ìkẹ́ rẹ̀ ọ̀tà tó bá ṣe pé ìkẹ́ rẹ̀ yọ padà pòórá lọ́jọ́ kan kò ní jẹ́ lè kẹ́ àmọ́ gbàtọ́ ẹ pé ìkẹ́ rẹ̀ ọmọ lọ ní láíláí gbére kése ló ṣe jẹ́ lè kẹ́ wọn náà wò bí lẹ́yìn ṣe máa ń dùn sí máa dá nígbà tí dádì rẹ̀ tán bá rówó ra ń jẹ lé nígbà tí dáàdi rẹ tí wọ́n ra nǹkan oríṣiríṣi èyí tẹ́nu máa jẹ tí wọ́n rà wálé òbí náà àwọn mọ́mí rẹ̀ ó ṣe máa dùn òbí ẹ̀yin náà ṣe máa yọ ṣẹ̀ṣẹ̀ tó bá di pé nǹkan tán ẹ̀ wá ń béèrè afẹ́gbagbá afẹ́gbàwò ó ti tán afẹ́gbàwò kò sí nǹkan báyìí kọ́ àti rà bóun ilé ó ti kan ìlú ọbẹ̀rẹ̀ sí ní kan àwọn ẹni tí wọ́n ti máa ń dunnú tí wọ́n ń sọ̀rọ̀ bàbá rẹ̀ dáadáa láwọn ìyàwó wọ́n ti bẹ̀rẹ̀ sí ní gbanu nígbà tí nǹkan ń tán lọ kí ló dé tẹ́ rà mí kò sówó ni kò ṣe sówó kò ṣe sówó ọ̀dájà alẹ́ olóòlówó Allah tọ́ba tọ́pátápátá yányá ńkọ́ à ilé máa kánjọ yẹn sòtọ́ bá pàlẹ́ jẹ́nà nǹkan máa tán bẹ́ẹ̀ à kò ní rọgbọ. síbẹ̀ yìí náà mọ̀ kele ayé búrẹ́dì wọn lásán àwọn ìlú kan wà wọ́n dàjọba arú nítorí búrẹ́dì wọn búrẹ́dì lásán ọ̀wọ́n. wọn ò tí ì sọ tí wọ́n fi sì kejì búrẹ́dì o bí omi ọbẹ̀ bí wà so eléyìí túmọ̀ sí wípé alẹ́jẹ́nà ti bá ti jẹ́ lè kẹ́ tó bá yẹ pé àwọn àdẹ́ra àwọn àkẹ́ àwọn àgbádùn tó wà ń bẹ̀ yọ ṣùgbọ́n kò ní wa ti ga jù olúwa wa ti ga jù àwa nílé ayé tí gbogbo nǹkan máa tán ẹ wò bí ṣe sànù wa.

tó bá ti jẹ́ pé o kì í ṣiṣẹ́ ìgbàgbọ́ òdodo iṣẹ́ ìgbàgbọ́ òdodo kò nítumà nígbà tá ti ní ìgbàgbọ́ òdodo. torí ẹ̀nà lẹ́sìn máa rí bó tún ṣe wá nu àyà yìí amanu wa àwọn ẹni tó gbàgbọ́ tán ti rí amanu torí pé kò sí ìtumà fún ìgbàgbọ́ òdodo tí òbí ká ìgbàgbọ́ òdodo. níyàn bá ti ń ṣiṣẹ́ ìgbàgbọ́ òdodo tí ò ní gbàgbọ́ òdodo ọ̀njẹ́ ara ń yà ni ọ̀ngbára gbóná lásán ni ayé nìkan ni ó ti gbẹ̀sán rẹ̀ kò sí nǹkan kan tí ó gbà lọ́la gbẹ̀ndàlù kìyàm ẹni tó wá gbàgbọ́ tó kùnà láti ṣiṣẹ́ ìgbàgbọ́ òdodo á lọ gbàgbọ́ torí pé aliyu imánu iqrarun bilqalbi wa qawlun billisani wa amalun biljawari yazidu bit-ta'a wa yanqusu bil تولي رئيس داخل في مسمى الإيمان أول تنقل إيمان أي هو ركن في الإيمان وليس شرطا لصحته بل هو ركن إليه تماسيك أولي تقبق وتسكي سيساري إدينه صفي أولي نفع أقرار المسلمين إيه فاتن إسلام wọ́n ń ṣe sọ́láàt àárí ọ̀nbẹ̀rì wọ́n ń solúwa ẹlẹ́dàá wa lọ́kàn ṣoṣo nínú ìjọsìn ẹ̀bọ ni wọ́n mú láàyò ọ̀ gbẹ́bọ ní lọ́sàn ọ̀ gbẹ́bọ lóru ó lè fárí kọ́dá irun kan sí láàrin orí rẹ̀ kọ́ máa pè lóru wa mùsùlùmí sọ́ọ̀mù pàṣẹ fi sallallahu alaihi wasallam wọn làgbọ́dọ̀ gẹ̀rí bẹ́ẹ̀ ó lájò ló ń fi ṣe tá ń lájò ránù. ìwọ mùsùlùmí wọn bá wọn sọ̀tà bóòlù ṣe jẹ́ mùsùlùmí káfìrí ni ọ̀sẹ́bọ dada mùsùlùmí yóò dúró dọ́gba kò ní mẹ́bọ mẹ́rù kò ní lẹ́bọ lẹ́rù kò ní jẹ́ ọ̀sẹ́bọ kò ní jẹ́ kèfèrí yóò máa ṣiṣẹ́ ìgbàgbọ́ òdodo àkàìṣiṣẹ́ ìgbàgbọ́ òdodo ó túmọ̀ sí pé fala saddaqa wala salla ntó ti mú ọ má ṣe sọlá ntó ti mú ọ má pè òdodo ní òdodo kò sí ntó ṣẹ́kù walakin kazzaba wa tawalla ní ọ̀sẹ̀kù ọmọ kọ̀rọ̀ Allahu nírọ̀ ó sì máa tàkìtì pakọ́ sí kásẹ̀tì ní ọ̀sẹ̀kù náà torí ẹni ẹni tí ò bá ti gbálẹ̀ mọ́ṣáláṣí. Ile ọjà ń retí rẹ̀ tí ó gbà. fàlẹ́dínà amánú wà ha nítorí náà àwọn ẹni tí wọ́n gbàgbọ́ tí wọ́n sì ṣiṣẹ́ rí tó bá di dọ́ọ̀gbìn dàlùkìyàmà fi ti na'im wọ́n máa bẹ nínú àlìjánà àwọn ilé tó ṣe pé àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ìdẹ̀ra bẹ́ńbẹ́ tí kìí tán olú ẹlẹ́dàá kọ́mọ́sí lè wà wá walladhina kafaru wa kadhabu bi ayatina ṣùgbọ́n àwọn ẹni tí wọ́n ṣe kèfèrí tí wọ́n ti pe àwọn àyà Allahu tí wọ́n pè nírọ́ wọ́n ya pàṣẹ àwọn ànábì Allah wọ́n sì gbéraga láti tẹ̀lé tàwọn aránṣẹ́ Allah. فأولئك لَهُمْ عَذَابٌ مهين ìyà tí tẹ́ni ń bẹ fún ọ ìyà tí tẹ́ni ń bẹ fáwọn eléyìí ìyàwó ìyà tí máa tẹ́ni òun náà ni wíwọ náà báwo ni wọ́n ṣe ní jìyà máa tẹ́ni ṣé báwọn náà ìgbéraga ni wọ́n ṣe láyé wọ́n ṣe ìgbéraga àti tẹ̀lé tàbí nàbì Muhammad sallallahu alaihi wa alihi wasallam wọ́n tàkìtì ìpapọ̀ sódodo wọn làwọn ọ̀fẹ́ tẹ̀lé iná lọ́lúwa tó sọ nínú àyà mi òní innal ladhina yastakbiruna an ibadati sayadkhuluna jahannama dakhirin àwọn ẹni tó ń ṣègbéraga kí àtijọ́ sìn fún mi wọ́n wọ jahannama lẹ́ni yẹpẹrẹ àà báwo alẹ́sìn ni wọ́n ti wà lẹ́jọ́ náà tẹ́lẹ̀ náà lẹ́ni àpọ́nlé báwo lẹ́sìn wà lẹ́jọ́ náà lẹ́ni àpọ́nlé kò lè tètè ẹni àpọ́nlé báwo iná lọ́wọ́ wọ́n tó wá nílẹ̀ ní àpọ́nlé lọ́wọ́ a máa yan wọ́bo ìwọ wò ìwọ wò lọ́wọ́ awọ àlùjánà lọ́wọ́ ọ̀nà lẹ́ni àpọ́nlé ó lè wọ àlùjánà àfi lẹ́ni àpọ́nlé ó sì ní wọ́nà àfi lẹ́ni àbùkù. olùwàkọ́mọ̀sí wa lọ́ọ́ máa náà o lọ́ ń gbọ́n o lọ́ ń gbọ́n o ẹni tó bá ṣe dáadáa yóò rí dáadáa gbà ẹni tó sì ṣàìdáa àìdá náà ni ọ gbà kólú ẹlẹ́dàá wa kó má ṣe wá lólórí ibú kó ṣe wá lọ́mọ àlùjánà láàrí nínú àwọn àyàtà kéyì. Bíkí Allahu Azza wa Jal ló ṣe àlàyé fún wa nípa àwọn nǹkan eléyìí tó ṣe pé ń ṣẹlẹ̀ táwọn ò lè mọ̀ tó ní í ṣe pẹ̀lú alghayb tí ì bá sùn lọ sọ fún àlèmà ọ ń sọ fún wa ma lam yakun an law kana kayfa yakun torí ọ sọ pé wala yazalu alladhina kafaru fi miryatin min àwọn kèfèrí wọn ò ní yẹ̀ wọn ò ní gbò lẹ́ni tó ṣe pé ó máa ṣiyèméjì nípa al-Qur'an. torí lẹ́sẹ̀ rí kèfèrí kan tó jáde wọ́n máa mú àwọn ayé alukur'an wọ́n máa fi kọlu ra wọn wọ́n ní wọ́n ń ṣe sọ̀lẹ́ alukur'an wọn náà ló tún ní fawailun lil musallin tàbí òye wa aha nítorí pé àwọn ń ṣe iyèméjì ń parẹ́ wọ́n fẹ́ ta iyèméjì yẹn fẹ́ lómi tí ò ṣe iyèméjì ní parẹ́ àríkè nínú ayé yìí olúwa fi hàn wá wípé ìṣe kèfèrí kèfèrí pápá jùlọ àwọn tó ti síwájú nínú àkọọ́lẹ̀ kórìíbù ni wọ́n ṣe ìsekèsèrí tí ò ní dópin ni o wọn ó sekèsèrí yìí títí tí gbẹ̀ndàlùkìyàmù ó fi dé ni títí tí ìyà tí ó fi náwó gan wọn. àwọn àyà yìí tún fi hàn wa bí Allah azza wa jalla ló ń lọ́ba láéláé wọn lọ alákòóso fún gbogbo ìgbà ṣùgbọ́n ìṣàkóso tó lù ọ́ ṣàkóso ìjọba rẹ̀ tí ó ṣe lọ́jọ́ gbẹ̀ndàlùkìyàmù yọ hàn gbangba sóníkálukú àtàwọn tí ń fapá dánú pera wọn lọ́ba àtàwọn ẹni tí ń dánú pera wọn níjọba oníkálukú ni wọ́n gbà lọ́jọ́ yìí kí Allahu lọ́ba òun lọ alákòóso limanil mulkul yawm tani tani ẹni tó ní ìjọba lónìí ta làkóso lónìí olùwọ́ wé yóò tún wé yóò tún wé ẹnìkan nílé dáhùn Allah náà ni ó tún wá dáhùn lillahi al-wahid al-qahhar tí Allah nìkan ni ọba tó borí lọ́jọ́ yẹn onísẹ́nìkan ìwọ kẹ̀ oníkálukú ọmọ ibi tó wọ́n lọ kálukú ọmọ bọ́rọ̀ ó ṣe já sí ìjọba kọ̀ àbójúmọ́ba kò sí ń tọ́jọ́ bẹ́ẹ̀. bákan náà Allah ni ó ṣe dájọ́ láàrin wa gbogbo àwọn ẹjọ́ eléyìí tẹ̀ ń dá nílé ayé ẹjọ́ ọ̀fẹ́ ẹnu eléyìí tẹ̀ ń dáhùn èèyàn nílé ayé túnjọ́ ni olúwa tún wá tún dá gbogbo àwọn ẹjọ́ kẹjọ́ àwọn ẹjọ́ rádaràda eléyìí tẹ̀ dá látàrí. wọ́n lapa lára yín pẹ̀lú ẹ̀gúnjẹ tí wọ́n gbé fún yín wọ́n lapa lára yín torí pé kan yín ni wọ́n ìbátan yín ni wọ́n àwọn ẹjọ́ tẹ gbójú fáìnà tẹ gbáyìnà fòjò olúwa ń bọ̀ wá dá yahkumu bainahum àti wọ́n gan alára tó pera rẹ̀ ládájọ́ àbí wọ́n pè ọ́ ládájọ́ àwọn ẹni tó dájọ́ èké fún àwọn ẹni ọ̀dájọ́ ọjà ń fún gbogbo wọn ní òdúró nídúró ẹni tí ń bọ ọjà lọ́jọ́ gbẹ̀ndẹ̀lù kìyàmà olùwà wa pín wa sápọ̀tù àwọn ẹni apọ̀tù àtàwọn ẹni apọ̀tù ìwọ fọwọ́ ara rẹ kó o fi fẹ̀sà àwọn ẹni tó fẹ́ jọ̀kan nínú wa sẹ́ni apọ̀ ọ̀tún ni wọ́n fẹ́ jọ̀kan nínú wa àbọ̀kan nínú àwọn ẹni apọ̀ òsì ó kù sọ́wọ́ rẹ̀. torí pé Allah ti sàánú rẹ̀ wahadaynahun najdayn olúwa ni a ti fún ọ nítorí máa dá ọ̀nà méjì mà ọ̀nà tó wúlò àtọ̀nà tí ò wúlò ọ̀nà tó dá àtọ̀nà tí ò dá ọ̀nà tá a tọ̀ tá a fi sórí ire àtọ̀nà tí wọ́n tọ̀ fi sórí ibú gbogbo ẹ̀ lólúwa ti fi mà wá ó kù sọ́wọ́ tẹ́lẹ̀ wa. ilé ìjẹ́bi tá a fẹ́ dúró lónìí. ó rí báàgì dẹ́bí nù yẹn níbi ara lé kọlọ bu bí abọ́ méjì wá àbí abọ́ kan fún wa fún fáwọn. tẹ́lẹ̀ báyìí wa ẹ̀jẹ̀ káwa náà pàjẹ́ ni tó ṣe pé ní tálkùránì ń bá wa sọ à ń sàǹfààní lára rẹ̀ à ń sì ń jẹ́kọ́ lápá lára wa ìwà wa sì ń yí padà sí dáadáa à ń pa burú ọwọ́ wa tì à ń jẹ́ kí dáadáa kọ́ máa borí aburú mọ́ wa lọ́wọ́ àbí Allah azza wa jal kó sì wá lọ́kàn nínú àwọn ẹrú rẹ̀ tó tọ́ àwọn ẹni tí ì mànà àti mali al-Qur'an tí ó sì láǹfààní Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk ẹni tó bá ní الحمد لله طبعا سقطوا على الله جمعة هذا كان كان يصار لولي ينقوم يتلوا على النبي صلى الله عليه وسلم تني توبا الصو وين يعني لجا الجمعة والإمام يخطب أنصت dákẹ́ nígbà tí ìmáàmù sọ kútúbà lọ faqad laghawta ó ti sọsọkúsọ nínú rìwáyà kan la jumu'ata lak ò ní jumu'a báwo á ní tó bá dárúkọ ànábì Muhammad sallallahu alayhi wa sallam àbí wọn dárúkọ ànábì míì àbí ìmáàmù tẹ̀ ń ṣàdúà tá a lè sáámi wọn bá dárúkọ ànábì sallallahu alayhi wa wàá ṣe sallallahu alaihi wasallam ṣùgbọ́n jẹjẹ lọnà tó ṣe pé ẹni tó àlẹ́gbẹ̀ẹ́ rẹ̀ gan ò ní bùn gbọ́ tó bá dárúkọ ànábì míì náà tó bá ṣe alayhi salam à ń bẹ Allah kó má burú tó bá wí jẹ́jẹ́ lọ́nà tẹ́lómi ò ní tó bá ṣàdúrà tó bá ṣàmì kò burú lópin tó bá ti wí ò fi ọjà سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك